Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Róòmù. Róòmù orí kìíní. Èmi Pọ́ọ̀lù, ìránṣẹ́ Kristi Jésù ni mo ń kọ ìwé yìí. Ọlọ́run pè mí, ó fi mí ṣe òjíṣẹ́. Ó sì yà mí sọ́tọ̀ láti máa wàásù ìhìn rẹ̀. Bí a bá wo inú ìwé mímọ́, a ó rí pé àwọn wòlíì ti kéde ìhìn náà tẹ́lẹ̀ rí ìyìnrere ọmọ ọlọ́run tí a bí nínú ìdílé dáfídì nípa ti ara ọmọ rẹ̀ yìí ni ọlọ́run fi agbára ẹ̀mí mímọ́ yàn nígbà tí ó jí i dìde kúrò nínú òkú òun náà ni jésù kristi olúwa wa nípa ẹni tí a ti rí oore ọ̀fẹ́ gbà tí a sì gba iṣẹ́ òjíṣẹ́ ní orúkọ rẹ̀ pé kí gbogbo ènìyàn lè gba jésù gbọ́ kí wọ́n sì gbọ́ràn sí i lẹ́nu ẹ̀yin tí mò ń kọ ìwé yìí sí náà wà lára àwọn tí jésù kristi pè é gbogbo ẹ̀yin àyànfẹ́ ọlọ́run tí ẹ wà ní róòmù ẹ̀yin tí a pè láti jẹ́ ènìyàn ọ̀tọ̀ kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti olúwa jésù kristi kí ó wà pẹ̀lú yín kí a tó máa bá ọ̀rọ̀ wa lọ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nípasẹ̀ jésù kristi nítorí gbogbo yín nítorí àwọn ènìyàn ń ròyìn ìgbàgbọ́ yín ní gbogbo ayé ọlọ́run tí mo ń fọkàn sí bí mo ti ń wàásù yìn rere ọmọ rẹ̀ ni ẹlẹ́rìí mi pé mò ń rántí yín láìsinmi mo sì ń bẹ̀bẹ̀ nígbà gbogbo nínú àdúrà mi pé ó pẹ́ ni ó yá ni kí n rí àyè láti wá sọ́dọ̀ yín bí Ọlọ́run bá fẹ́ mò ń dàníyàn láti rí yín kí n lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí tí yóò túbọ̀ fún yín lágbára ohun tí mò ń sọ ni pé mo fẹ́ wà láàrin yín kí n bá lè ní ìwúrí nípa ìgbàgbọ́ yín kí ẹ̀yin náà ní ìwúrí nípa ìgbàgbọ́ mi kò yẹ kí ẹ má mọ̀ Ara, pé ní ìgbà púpọ̀ ni mo ti fẹ́ wá sọ́dọ̀ yín kí n lè ní èso láàrin yín bí mo ti ní láàrin àwọn orílẹ̀-èdè yòókù ṣùgbọ́n nǹkan kan ti ń dí mi lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ títí di àkókò yìí nítorí pé àti àwọn gíríkì tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àti àwọn kògbédè tí wọn kò mọ nǹkan gbogbo wọn ni mo jẹ ní gbèsè ìdí rẹ̀ nìyí tí mo ṣe ń dàníyàn láti wàásù ìhìnrere fún ẹ̀yin tí ẹ wà ní róòmù náà ojú kò tì mí láti wàásù ìhìnrere jésù nítorí ìhìnrere yìí ni agbára ọlọ́run tí a fi ń gba gbogbo àwọn tí ó bá gbà á gbọ́ là ó kọ́kọ́ lo agbára yìí láàrin àwọn júù lẹ́yìn náà ó lò ó láàrin àwọn gíríkì nínú ìyìn rere yìí ni a ti fi ọ̀nà tí ọlọ́run fi ń dá ènìyàn láre hàn wá nípa ìgbàgbọ́ ni láti ìbẹ̀rẹ̀ dé òpin gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. nítorí ìgbàgbọ́ ni ẹni tí a bá dá láre yóò fi yè. ojú ọ̀run ti ṣí sílẹ̀ ọlọ́run sì ń tú ìbínú rẹ̀ sórí gbogbo ènìyàn nítorí ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú tí wọ́n ń hù tí wọ́n fi ń ṣe ìdènà fún òtítọ́ nítorí ohun tí ènìyàn lè mọ̀ nípa Ọlọ́run ti hàn sí wọn Ọlọ́run ni ó ti fi hàn wọ́n láti ìgbà tí Ọlọ́run ti dá ayé ní ìwà àti ìṣe Ọlọ́run tí a kò lè fi ojú rí àti agbára ayérayé rẹ̀ ti hàn gedegbe nínú àwọn ohun tí ó dá nítorí èyí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò ní àwáwí wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n wọn kò júbà rẹ̀ bí Ọlọ́run bẹ́ẹ̀ ni wọn kò dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dípò bẹ́ẹ̀ gbogbo èrò wọn di asán òye ọkàn wọn sì ṣókùnkùn wọ́n ń ṣe bí ẹni pé wọ́n gbọ́n bẹ́ẹ̀ sì ni wọ́n ya òmùgọ̀ wọ́n yí ògo Ọlọ́run tí kò lè bàjẹ́ padà sí àwòrán ẹ̀dá tí yóò bàjẹ́ bíi àwòrán ènìyàn ẹyẹ ẹranko àti ejò nítorí náà Ọlọ́run fi wọ́n sílẹ̀ láti máa ṣe ìfẹ́kùfẹ́ ọkàn wọn wọ́n yí òtítọ́ Ọlọ́run padà sí irọ́ wọ́n ń bọ nǹkan tí Ọlọ́run dá wọ́n ń tẹrí ibà fún wọn dípò èyí tí wọn ìbá fi máa sin ẹni tí ó dá wọn ẹni tí ìyìn yẹ fún títí láé àmín nítorí náà Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìfẹ́kúfẹ́ tí ó ti ènìyàn lójú àwọn obìnrin wọn ń bá ara wọn ṣe ohun tí kò bójúmu bẹ́ẹ̀ náà ni àwọn ọkùnrin wọn dípò tí ọkùnrin ìbá máa fi bá obìnrin lò pọ̀ ọkùnrin àti ọkùnrin ni wọ́n ń dìde sí ara wọn nínú ìfẹ́kúfẹ́ wọn ọkùnrin bá ọkùnrin ṣe ohun ìtìjú wọ́n wá ń jèrè ìṣekúṣe wọn nígbà tí wọn kò ka ìmọ̀ Ọlọ́run sí Ọlọ́run fi wọ́n sílẹ̀ pẹ̀lú ọkàn wọn tí kò tọ́ kí wọ́n máa ṣe àwọn ohun tí kò yẹ wọ́n wá kún fún oríṣiríṣi ìwà burúkú ojú kòkòrò ìkà owú jíjẹ ìpànìyàn ìrúkèrúdò ẹ̀tàn inú burúkú olófòfó ni wọ́n àti abanijẹ́ wọn kò sì bọ̀wọ̀ fún ọlọ́run wọ́n jẹ́ aláfojúdi onígbéraga afọ́nu àti elóró burúkú wọn kì í gbọ́ràn sí òbí lẹ́nu wọn kò sì ní ẹ̀rí ọkàn aláìṣe gbẹ́kẹ̀lé ni wọ́n aláìnífẹ̀ẹ́ àti aláìláàánú wọ́n mọ ìlànà ti ọlọ́run wọ́n mọ̀ pé ikú ni ó tọ́ sí àwọn tí bá ń hu irú ìwà wọ̀nyí síbẹ̀ kì í ṣe pé wọ́n ń hu irú ìwà bẹ́ẹ̀ nìkan wọ́n tún ń kan sáárá sí àwọn tí ń hùwà bẹ́ẹ̀. róòmù orí kejì kò sí àwáwí kankan fún ọ ìwọ tí ò ń dá ẹlòmíràn lẹ́jọ́ ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ nǹkan gan-an tí òun torí rẹ̀ dá ẹlòmíràn lẹ́jọ́ ni ó fi ń dá ara rẹ̀ lẹ́bi nítorí ìwọ náà tí ò ń dáni lẹ́jọ́ ń ṣe àwọn nǹkan gan-an tí ò ń dá ẹlòmíràn lẹ́bi fún ṣùgbọ́n a mọ̀ pé ọlọ́run ní ẹ̀tọ́ láti ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú nǹkan wọ̀nyí ìwọ tí ò ń dá àwọn ẹlòmíràn tí ó ń ṣe nǹkan wọ̀nyí lẹ́jọ́ tí ìwọ alára sì ń ṣe nǹkan kan náà ṣé o wá rò pé ìwọ ó bọ́ nínú ìdájọ́ ọlọ́run ni àbí o fi ojú tẹ́ńbẹ́lú ọ̀pọ̀lọpọ̀ oore Ọlọ́run ni àti ìfaradà rẹ̀ àti sùúrù rẹ̀ o kò mọ̀ pé kí o lè ronúpìwàdà ní gbogbo oore tí Ọlọ́run ń ṣe ṣùgbọ́n nípa orí kunkun àti agídí ọkàn rẹ ò ń fi ìbínú Ọlọ́run pamọ́ fún ara rẹ títí di ọjọ́ ìbínú àti ìgbà tí ìdájọ́ òdodo Ọlọ́run yóò dé Ọlọ́run yóò san ẹ̀san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò fi ìyà ìnípẹ̀kún fún àwọn tí ń fi sùúrù ṣe iṣẹ́ rere nípa lílépa àwọn nǹkan tí ó lógo tí ó sì lọ́lá àwọn nǹkan tí kò lè bàjẹ́ ṣùgbọ́n ní ti àwọn tí ó jẹ́ pé ti ara wọn nìkan ni wọ́n mọ̀ àti àwọn tí kò gba òtítọ́ àwọn tí wọ́n gba ohun burúkú ọlọ́run yóò fi ìbínú àti ìrunú rẹ̀ hàn wọ́n yóò mú ìpọ́njú àti ìṣòro bá gbogbo àwọn tí ó ń ṣe iṣẹ́ ibi àwọn Júù ni yóò kọ́kọ́ kàn lẹ́yìn náà àwọn Gíríkì ṣùgbọ́n yóò fi ògo ọlá àti àlàáfíà fún gbogbo àwọn tí ń ṣe rere àwọn Júù ni yóò kọ́kọ́ fún lẹ́yìn náà yóò fún àwọn Gíríkì nítorí Ọlọ́run kì í ṣe ojúṣàájú gbogbo àwọn tí wọ́n bá dẹ́ṣẹ̀ láìlófin láìlófin náà ni wọn yóò kú gbogbo àwọn tí wọ́n mọ òfin tí wọ́n sì dẹ́ṣẹ̀ òfin náà ni a ó fi ṣe ìdájọ́ wọn kì í ṣe àwọn tí wọ́n gbọ́ ohun tí òfin sọ ni Ọlọ́run ń dá láre àwọn tí wọ́n ń ṣe ohun tí òfin sọ ni nígbà tí àwọn tí kì í ṣe Júù tí kò mọ òfin bá ń ṣe ohun tí òfin sọ bí nǹkan àmútọ̀runwá bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò mọ òfin wọ́n di òfin fún ara wọn irú àwọn wọ̀nyí fi hàn pé a ti kọ iṣẹ́ ti òfin sínú ọkàn wọn ẹ̀rí ọkàn wọn ń ṣiṣẹ́ nínú wọn àwọn èrò oríṣiríṣi tí ó wà nínú wọn yóò máa dá wọn láre tàbí kí ó máa dá wọn lẹ́bi ní ọjọ́ tí ọlọ́run yóò rán jésù láti ṣe ìdájọ́ ohun ìkọ̀kọ̀ gbogbo tí ó wà nínú ènìyàn gẹ́gẹ́ bí ìyìn rere tí mò ń wàásù ìwọ tí ò ń pe ara rẹ ní o gbójúlé òfin o wá ń fọnu pé o mọ ọlọ́run o mọ ohun tí ọlọ́run fẹ́ ó mọ àwọn tí ó dára jù nítorí a ti fi òfin kọ́ ọ ó dá ara rẹ lójú bí ẹni tí ó jẹ́ amọ̀nà fún àwọn afọ́jú ìmọ́lẹ̀ fún àwọn tí ó wà nínú òkùnkùn ó pe ara rẹ ní ẹni tí ó lè bá àwọn tí kò gbọ́n wí olùkọ́ àwọn ọ̀dọ́ ẹni tí ó mọ àwọn nǹkan tí ó jẹ́ kókó àti òtítọ́ tí ó wà nínú òfin ìwọ tí ò ń kọ́ ẹlòmíràn ṣé o kò ní kọ́ ara rẹ? ìwọ tí òun wàásù pé kí ènìyàn má jalè ṣé ìwọ náà kì í jalè ìwọ tí òun sọ pé kí ènìyàn má ṣe àgbèrè ṣé ìwọ náà kì í ṣe àgbèrè ìwọ tí o kórìíra òrìṣà ṣé o kì í ja ilé ìbọ̀rìṣà lólè ìwọ tí ò ń fọnu pé o mọ òfin ṣé o kì í mú ẹ̀gàn bá Ọlọ́run nípa rírú òfin ó wà ní àkọsílẹ̀ pé orúkọ ọlọ́run di ohun ìsáátá láàrin àwọn tí kìí ṣe júù nítorí yín. ìlà tí o kọ ní àǹfààní bí o bá ń pa òfin mọ́ ṣùgbọ́n tí o bá rú òfin bí àìkọlà ni ìkọlà rẹ rí ǹjẹ́ bí aláìkọlà bá ń pa àwọn ìlànà òdodo tí ó wà nínú òfin mọ́ a kò há ní ka àìkọlà rẹ̀ sí ìkọlà ẹni tí a bí ní aláìkọlà tí ó ń pa òfin mọ́ ó mú ìtìjú bá ìwọ tí a kọ òfin sílẹ̀ fún tí ó kọlà ṣùgbọ́n síbẹ̀ tí ó jẹ́ arúfin kì í ṣe nǹkan tí òde ara ni ènìyàn fi ń jẹ́ Júù bẹ́ẹ̀ ni ìkọlà kì í ṣe kí a fabẹ gé ara ṣùgbọ́n láti jẹ́ Júù tòótọ́ jẹ́ ohun àtinúwá ìkọlà jẹ́ nǹkan ti ọkàn nǹkan ti ẹ̀mí ni kì í ṣe ti inú ìwé ìyìn irú ẹni bẹ́ẹ̀ wà lọ́dọ̀ Ọlọ́run kì í ṣe ọ̀dọ̀ ènìyàn. Róòmù orí kẹta ọ̀nà wo wá ni àwọn Júù fi sàn ju àwọn orílẹ̀-èdè yòókù lọ kí ni àǹfààní ìkọlà ó pọ̀ púpọ̀ ní oríṣiríṣi ọ̀nà ìkíní àwọn Júù ni Ọlọ́run fún ní ọ̀rọ̀ ìjìnlẹ̀ rẹ̀ ẹ lè wá sọ pé àǹfààní wo ni ó wà nínú èyí nígbà tí àwọn mìíràn nínú wọn kò gbàgbọ́ ǹjẹ́ àìgbàgbọ́ wọn kò sọ ìṣòtítọ́ Ọlọ́run di òtúbáńtẹ́ rárá o Ọlọ́run ní láti jẹ́ olóòótọ́ bí gbogbo ènìyàn bá tilẹ̀ di onírọ́ ó wà ní àkọsílẹ̀ pé. kí ìwọ Ọlọ́run lè jẹ́ olódodo nínú ọ̀rọ̀ rẹ kí o lè borí nígbà tí wọ́n bá pè ọ́ lẹ́jọ́ bí àìṣòdodo wa bá mú kí òdodo ọlọ́run fi ẹsẹ̀ múlẹ̀ kí ni ká wá wí ṣé ọlọ́run kò ṣe ẹ̀tọ́ láti bínú sí wa ni mò ń sọ̀rọ̀ bí ẹni pé ènìyàn ni ọlọ́run rárá o bí ọlọ́run kò bá ní ẹ̀tọ́ láti bínú báwo ni yóò ṣe wá ṣe ìdájọ́ aráyé bí àìṣòtítọ́ mi bá mú kí ògo òtítọ́ ọlọ́run túbọ̀ hàn kí ni ṣe tí a tó fi ń dá mi lẹ́bi bí ẹlẹ́ṣẹ̀ ṣé kí a kúkú máa ṣe ibi kí rere lè ti ibẹ̀ jáde bí àwọn onísọkúsọ kan ti ń sọ pé à ń sọ irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹ fún ìdálẹ́bi kí ni kí a rí dìmú nínú ọ̀rọ̀ yìí ṣé àwa Júù sàn ju àwọn orílẹ̀-èdè yòókù lọ ni rárá o nítorí a ti wí ṣáájú pé àti Júù àti Gíríkì gbogbo wọn ni ó wà ní ìkáwọ́ ẹ̀ṣẹ̀ ó wà ní àkọsílẹ̀ bẹ́ẹ̀ pé. kò sí ẹnìkan tí ó jẹ́ olódodo kò sí ẹnìkan kan kò sí ẹni tí òye yé kò sí ẹni tí ó ń wá ọlọ́run gbogbo wọn ti yapa kúrò lójú ọ̀nà gbogbo wọn kò ní láárí mọ́ kò sí ẹni tí ó ń ṣe rere kò sí ẹnìkan ibojì tí ó yanu sílẹ̀ ní ọ̀nà ọ̀fun wọn ẹ̀tàn kún ẹnu wọn oró paramọ́lẹ̀ wà létè wọn. ẹnu wọn kún fún èpè àti ọ̀rọ̀ burúkú ẹsẹ̀ wọn yára láti tẹ ẹ̀jẹ̀ sílẹ̀ ọ̀nà ìjàmbá àti òṣì ni wọ́n ń rìn wọn kò mọ ọ̀nà àlàáfíà kò sí ìbẹ̀rù ọlọ́run ní ọkàn wọn. a mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó wà fún àwọn tí ó mọ òfin ni kí ẹnikẹ́ni má ṣe rí àwáwí wí kí gbogbo aráyé lè wà lábẹ́ ìdájọ́ ọlọ́run nítorí gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ bí a bá mú òfin tí a fi díwọ̀n iṣẹ́ ọmọ ènìyàn kò sí ẹ̀dá kan tí a ó dá láre níwájú Ọlọ́run nítorí òfin ní mú kí ènìyàn mọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n ní àkókò yìí ọ̀nà tí Ọlọ́run fi ń dá ènìyàn láre ti hàn láìsí òfin bí ó tilẹ̀ jẹ́ pé àkọsílẹ̀ ti òfin àti ti àwọn wòlíì Ọlọ́run jẹ́rìí sí i gbogbo àwọn tí ó bá gba Jésù gbọ́ yóò yege lọ́dọ̀ Ọlọ́run láìsí ìyàtọ̀ kan nítorí gbogbo ènìyàn ló ti dẹ́ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run gbogbo wọn ni Ọlọ́run ti ṣe lóore ó dá wọn láre lọ́fẹ̀ẹ́ nípa ìràpadà tí Kristi Jésù ṣe Jésù yìí ni Ọlọ́run fi ṣe ètùtù ẹ̀ṣẹ̀ fún ẹni tí ó bá gbàgbọ́ nípa ikú rẹ̀ ni láti fi ọ̀nà tí Ọlọ́run yóò fi dá ènìyàn láre hàn nítorí pé ó fi ojú fo àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ dá nípa ìyọ́nú rẹ̀ kí ó lè fi òdodo rẹ̀ hàn ní àkókò yìí kí ó lè hàn pé olódodo ni òun àti pé òun dá ẹni tí ó bá gba Jésù lọ láre ààyè ìgbéragadà kò sí rárá nípa irú ìlànà wo ni kò fi sí mọ́ nípa iṣẹ́ òfin níbí rárá o nípa ìlànà ti ìgbàgbọ́ ni nítorí ohun tí a rí ni pé nípa ìgbàgbọ́ ni Ọlọ́run dá ènìyàn láre kì í ṣe nípa pípa òfin mọ́ àbí ti àwọn Júù nìkan ni Ọlọ́run kì í ṣe ti àwọn orílẹ̀-èdè yòókù dájúdájú Ọlọ́run àwọn Júù àti ti àwọn orílẹ̀-èdè yòókù ni nígbà tí ó jẹ́ pé Ọlọ́run kan ṣoṣo ni ó wà òun ni ó sì ń dá àwọn tí ó kọlà láre nípa ìgbàgbọ́ tí ó tún dá àwọn tí kò kọlà láre nípa ìgbàgbọ́ bákan náà ṣé òfin wa di òtúbáńtẹ́ nítorí ìgbàgbọ́ ni rárá o àtúbọ̀ fi ìdí òfin múlẹ̀ ni. róòmù orí kẹrin kí ni kí a wí nípa abraham baba ńlá wa nípa ti ara kí ni ìrírí rẹ̀ bí ó bá jẹ́ pé nítorí ohun tí ó ṣe ni Ọlọ́run fi dá a láre ìwọ̀nba ni ohun tí ó lè fi ṣe ìgbéraga ṣùgbọ́n kò lè fọnnu níwájú Ọlọ́run ohun tí ìwé mímọ́ sọ ni pé. Abraham gba Ọlọ́run gbọ́ Ọlọ́run sì kà á sí ẹni rere. A kò lè pe èrè tí òṣìṣẹ́ bá gbà ní ẹ̀bùn ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ẹni tí kò ṣe nǹkan kan ṣùgbọ́n tí ó ṣàní ìgbàgbọ́ sí ẹni tí ó ń dá ẹni tí kò yẹ láre ọlọ́run kà á sí ẹni rere nípa ìgbàgbọ́ rẹ̀ dáfídì náà sọ̀rọ̀ nípa oríire ẹni tí ọlọ́run kà sí ẹni rere láì wo iṣẹ́ tí ó ṣe ó ní. ẹni tí ọlọ́run bá dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì tí ọlọ́run bò ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ó ṣoríire ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn sì ṣoríire. Si ṣé ẹni tí ó kọlà nìkan ni ó soríire ni tàbí àti ẹni tí kò kọlà náà ohun tí a sọ ni pé ọlọ́run ka ìgbàgbọ́ sí iṣẹ́ rere fún Abraham ipò wo ni ó wà tí ọlọ́run fi kà á sí ẹni rere lẹ́yìn tí ó ti kọlà ni tàbí kí ó tó kọlà kì í ṣe lẹ́yìn tí ó ti kọlà kí ó tó kọlà ni ó gba àmì ìkọlà bí ẹ̀rí iṣẹ́ rere nípa ìgbàgbọ́ tí ó ní nígbà tí kò tí ì kọlà nítorí èyí ó di bàbá fún gbogbo àwọn tí ó ní ìgbàgbọ́ láì kọlà kí ọlọ́run lè kà wọ́n sí ẹni rere ó sì di bàbá fún àwọn tí ó kọlà ṣùgbọ́n tí wọn kò gbẹ́kẹ̀lé ìlà tí wọ́n kọ ṣùgbọ́n tí wọ́n ń rìn ní irú ọ̀nà ìgbàgbọ́ tí bàbá wa Abraham ní kí ó tó kọlà nítorí kìí ṣe nítorí pé abraham pa òfin mọ́ ni ọlọ́run fi ṣe ìlérí fún òun àti ìran rẹ̀ pé yóò jogún ayé nítorí ó gba ọlọ́run gbọ́ ni ọlọ́run sì kà á sí ẹni rere nítorí bí ó bá jẹ́ pé àwọn tí ń tẹ̀lé ètò òfin ni yóò jogún ìlérí ọlọ́run a jẹ́ pé ọ̀ràn àwọn tí ó dúró lórí ìgbàgbọ́ di òfo ìlérí ọlọ́run sì di òtúbáńtẹ́ nítorí òfin ni ó ń mú ìbínú ọlọ́run wá ṣùgbọ́n níbi tí kò bá sí òfin kò sí ẹ̀ṣẹ̀ ìdí nìyí tí ìlérí náà fi jẹ́ ti ìgbàgbọ́ kí ó lè jẹ́ ọ̀fẹ́ kí ó sì lè fẹsẹ̀ múlẹ̀ fún gbogbo ọmọ Abraham kì í ṣe fún àwọn tí ó gba ètò ti òfin nìkan bí kò ṣe fún ẹni tí ó bá ní irú ìgbàgbọ́ tí Abraham ẹni tí ó jẹ́ bàbá fún gbogbo wa ní gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé mo ti yàn ọ́ láti di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. níwájú ọlọ́run ni abraham wà nígbà tí ó gba ìlérí yìí níwájú ọlọ́run tí ó gbẹ́kẹ̀lé ọlọ́run tí ó sọ òkú di alààyè ọlọ́run tí ó ń pe àwọn ohun tí kò tí ì sí jáde bí ẹni pé wọ́n wà abraham retí títí ó gbàgbọ́ pé òun yóò di bàbá fún ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ọlọ́run ti wí pé. bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ yóò rí ìgbàgbọ́ rẹ̀ kò yẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ro ti ara rẹ̀ tí ó ti di òkú tán nítorí ó ti tó ẹni ọgọ́rùn-ún ọdún ó tún ro ti Sárà tí ó yàgàn kò fi àìgbàgbọ́ síyèméjì sí ìlérí Ọlọ́run kàkà bẹ́ẹ̀ ṣe ni ìgbàgbọ́ rẹ̀ túbọ̀ lágbára sí i ó fi ògo fún Ọlọ́run nítorí pé ó dá a lójú pé ẹni tí ó ṣe ìlérí lè mú un ṣẹ ìdí rẹ̀ nìyí tí ọlọ́run fi ka ìgbàgbọ́ rẹ̀ sí iṣẹ́ rere fún un ṣùgbọ́n kì í ṣe nípa òun nìkan ṣoṣo ni a kọ pé a ka ìgbàgbọ́ sí iṣẹ́ rere a kọ nítorí ti àwa náà tí a ó kà sí ẹni rere gbogbo àwa tí a ní ìgbàgbọ́ nínú ẹni tí ó jí Jésù Olúwa dìde kúrò nínú òkú ẹni tí ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa tí a sì jí dìde fún ìdáláre wa. Róòmù orí karùn-ún. níwọ̀n ìgbà tí a ti dá wa láre nítorí pé a gba Ọlọ́run gbọ́ kò sí ìjà mọ́ láàrin àwa àti Ọlọ́run Jésù Kristi Olúwa wa ti parí ìjà ọpẹ́lọpẹ́ rẹ̀ ni a fi rí ọ̀nà gbà dé ipò oore ọ̀fẹ́ tí a wà nínú rẹ̀ yìí àwa ń yọ̀ nínú ògo Ọlọ́run tí à ń retí èyí nìkan kọ́ a tún fi àwọn ìṣòro wa ṣe ọlá nítorí a mọ̀ pé àyọrísí ìṣòro ni ìfaradà àyọrísí ìfaradà ni ìyege ìdánwò àyọrísí ìyege ìdánwò ni ìrètí ìrètí irú èyí kì í ṣe ohun tí yóò dojú tì wá nítorí a ti tú ìfẹ́ Ọlọ́run dà sí wa lọ́kàn nípa ẹ̀mí mímọ́ tí ó fún wa nítorí nígbà tí a jẹ́ aláìlera ní àkókò tí ó wọ̀ Kristi kú fún àwa tí kò ka Ọlọ́run sí bóyá ni a lè rí ẹni tí yóò fẹ́ kú fún olódodo ṣùgbọ́n ó ṣeé ṣe kí a rí ẹni tí yóò ní ìgboyà láti kú fún ènìyàn rere ṣùgbọ́n Ọlọ́run fi hàn wá pé òun fẹ́ràn wa ní ti pé nígbà tí a sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa bí ó bá lè kú fún wa nígbà tí a sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ìsinsìnyí tí Ọlọ́run ti dá wa láre nítorí ẹ̀jẹ̀ rẹ̀ yóò fi ìfẹ́ rẹ̀ hàn ju ti àtẹ̀yìnwá lọ a ó sì torí rẹ̀ gbà wá kúrò nínú ìbínú tí ń bọ̀ bí ikú ọmọ ọlọ́run bá sọ àwa tí a jẹ́ ọ̀tá ọlọ́run di ọ̀rẹ́ rẹ̀ nígbà yìí tí a wá di ọ̀rẹ́ ọlọ́run tán àjíǹde ọmọ rẹ̀ yóò gbà wá là ju tàtẹ̀yìnwá lọ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n à ń yọ̀ nínú ọlọ́run nítorí ohun tí ó ṣe nípa olúwa wa jésù kristi ẹni tí ó sọ wá di ọ̀rẹ́ ọlọ́run ní àkókò yìí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ṣe ti pasẹ̀ ẹnìkan wọ inú ayé tí ikú sì ti pasẹ̀ ẹ̀ṣẹ̀ wọlé bẹ́ẹ̀ ni ikú ṣe rán gbogbo ènìyàn nítorí pé gbogbo ènìyàn ni ó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ó ṣíwájú òfin dáyé bẹ́ẹ̀ bí kò bá sí òfin a kì í ka ẹ̀ṣẹ̀ sí ènìyàn lọ́rùn ṣùgbọ́n ikú ti jọba ní tirẹ̀ láti ìgbà ádámù títí dé ìgbà mósè àwọn tí kò tilẹ̀ dẹ́ṣẹ̀ nípa rírú òfin bíi ádámù pẹ̀lú àwọn tí ikú pa ádámù tí ó jẹ́ àpẹẹrẹ irú ẹni tó ń bọ̀ kìí ṣe bí ènìyàn ṣe rú òfin tó ni ọlọ́run fi wọn ìfẹ́ àti àánú rẹ̀ bí gbogbo ènìyàn bá jogún ikú nítorí àṣemáṣe ẹnìkan oore ọ̀fẹ́ àti àánú tí ọlọ́run fún gbogbo ènìyàn láti ọwọ́ ẹnìkan àní jésù kristi ó pọ̀ púpọ̀ ó pọ̀ ju ogún ikú lọ kì í ṣe ẹnìkan tí ó dẹ́ṣẹ̀ ni Ọlọ́run ń wò kí ó tó ta àwọn ènìyàn lọ́rẹ ẹnìkan ló fa ìdájọ́ Ọlọ́run ẹ̀bi ni a sì rí gbà nínú rẹ̀ ṣùgbọ́n àánú tí Ọlọ́run fún wa dípò ọ̀pọ̀lọpọ̀ àṣemáṣe wa ìdáláre ni ó yọrí sí bí ikú bá torí òfin tí ẹnìkan rújọba lé wa lórí àwọn tí ó ti gba ìbùkún lẹ́kùnrẹ́rẹ́ tí wọ́n sì gba ìdáláre lọ́fẹ̀ẹ́ yóò ṣe jù bẹ́ẹ̀ lọ wọn ó jọba wọn ó sì yè pẹ̀lú àṣẹ ẹnìkan Jésù Kristi nítorí náà bí òfin tí ẹnìkan rú ṣe ti gbogbo ọmọ aráyé sínú ìdájọ́ ikú bẹ́ẹ̀ náà ni iṣẹ́ rere ẹnìkan yóò yọ gbogbo ọmọ aráyé nínú ìdájọ́ ikú sí ìyè bí a ti sọ gbogbo ènìyàn di ẹlẹ́ṣẹ̀ nítorí àìgbọràn ẹnìkan bẹ́ẹ̀ náà ni a ó torí ìgbọràn ẹnìkan dá gbogbo ènìyàn láre ọ̀nà ẹ̀bùrú ni òfin gbà wọlé kí ẹ̀ṣẹ̀ lè pọ̀ jáǹtìrẹrẹ níbi tí ẹ̀ṣẹ̀ bá sì ti pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run a máa pọ̀ ju bí ẹ̀ṣẹ̀ ti pọ̀ tó lọ nípa bẹ́ẹ̀ bí ikú ṣe sọ ẹ̀ṣẹ̀ di ọba bẹ́ẹ̀ ni ìdáláre náà ń fi oore ọ̀fẹ́ Ọlọ́run jọba ó sì mú wa wọnú ìyà ìnípẹ̀kún nípasẹ̀ Jésù Kristi Olúwa wa róòmù orí kẹfà kí ni kí a wí nígbà náà ṣé kí a túbọ̀ máa dẹ́ṣẹ̀ kí oore ọ̀fẹ́ ọlọ́run lè máa pọ̀ sí i kí a má rí i báwo ni àwa tí a ti fi ayé ẹ̀ṣẹ̀ sílẹ̀ ṣe tún lè máa gbé inú ẹ̀ṣẹ̀ àbí ẹ kò mọ̀ pé gbogbo àwa tí a ti rì bọmi lórúkọ jésù a ti kú bí jésù ti kú bẹ́ẹ̀ ni wọ́n jọ sin wá pọ̀ nígbà tí wọ́n rì wá bọmi tí wọ́n sọ wá di òkú kí àwa náà lè máa gbé ìgbé ayé tuntun gẹ́gẹ́ bí Ọlọ́run bàbá ògo ti jí Kristi dìde kúrò nínú òkú bí a bá sọ wá di ọ̀kan náà pẹ̀lú Jésù nínú ikú a ó sọ wá di ọ̀kan náà pẹ̀lú rẹ̀ nínú àjínde ẹ jẹ́ kí òye yìí yé wa a ti kan ẹni àtijọ́ tí àwọn ènìyàn mọ̀ wá sí mọ́ àgbélébú pẹ̀lú Jésù kí ẹran ara tí ènìyàn fi ń dẹ́ṣẹ̀ lè di òkú kí a lè bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀ nítorí ẹni tí ó ti kú ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a bá jọ bá Jésù kú a ní ìgbàgbọ́ pé a ó jọ bá Jésù yè a mọ̀ pé Kristi tí a ti jí dìde kúrò nínú òkú kò tún ní kú mọ́ ikú kò sì lè jọ̀gá lórí rẹ̀ mọ́ kíkú tí ó kú jẹ́ pé ó ti kú ikú tí ó ní láti kú lẹ́ẹ̀kan yíyè tí ó yè ó yè fún ògo Ọlọ́run bákan náà ni kí ẹ ka ara yín bí ẹni tí ó ti kú ní ayé ẹ̀ṣẹ̀ tí ó tún wà láàyè pẹ̀lú Ọlọ́run nínú Kristi nítorí èyí ẹ má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ tún rí ààyè jọba nínú ara yín tí ẹ ó fi máa fààyè fún ìfẹ́kúfẹ̀ẹ́ ara ẹ má sì gbé ara yín sílẹ̀ bí ohun èlò fún ẹ̀ṣẹ̀ dípò èyí ẹ lo ara yín fún iṣẹ́ òdodo kí ẹ sì fi fún Ọlọ́run ẹni tí ó lè sọ òkú dáàyè ẹ má jẹ́ kí ẹ̀ṣẹ̀ di ọ̀gá yín nítorí ẹ kò sí lábẹ́ òfin abẹ́ oore ọ̀fẹ́ ni ẹ wà kí ló wá kù kí a ṣe ṣé kí a máa dẹ́ṣẹ̀ nítorí pé a kò sí lábẹ́ òfin? abẹ́ oore ọ̀fẹ́ ni a wà ká má rí i ẹ kò mọ̀ pé ẹrú ẹni tí ẹ bá ń gbọ́ràn sí lẹ́nu lẹ jẹ́ ẹnikẹ́ni tí ẹ bá fara yín ṣẹrú fún tí ẹ sì ń jíṣẹ́ fún ẹ lè fi ara yín ṣẹrú fún ẹ̀ṣẹ̀ kí ó fi ikú san fún yín ẹ sì lè fi gbọ́ràn ṣọ̀gá fún ara yín kí ó sì fún yín ní ìdáláre ọpẹ́ ni fọ́lọ́run nítorí pé ẹ̀yin tí ẹ ń ṣerú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ rí tí wàá ń fi tọkàntọkàn gba irú ẹ̀kọ́ tí a gbé kalẹ̀ níwájú yín a ti tú yín sílẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ ẹ ti di ẹrú iṣẹ́ rere mò ń fọ èdè tí ó lè yé ènìyàn nítorí ọgbọ́n yín kò ì tí ì kọjá ohun tí a lè fi ojú rí bí ẹ ti gbé ara yín fún ìwà èérí àti ìwà tinú mi ni n ó ṣe tí a sì fi yín sílẹ̀ kí ẹ máa ṣe bí ó ti wù yín bẹ́ẹ̀ náà ni kí ẹ wá fi ara yín jìn fún iṣẹ́ rere kí ẹ sìn ín fún iṣẹ́ mímọ́ nígbà tí ẹ jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ kò sí ohun tí ẹ bá iṣẹ́ rere dàpọ̀ èrè wo ni ẹ rí gbà lóko ẹrú ẹ̀ṣẹ̀ àfi ohun tí ń tì yín lójú nísinsìnyí ikú ni irú iṣẹ́ bẹ́ẹ̀ máa ń yọrí sí. Si ṣùgbọ́n ní ìsinsìnyí tí ẹ ti bọ́ lóko ẹrú ẹ̀ṣẹ̀ tí ẹ ti di ẹrú Ọlọ́run èrè tí ẹ ó máa rí ti ohun mímọ́ ni ìyà ìnípẹ̀kun ni yóò sì yọrí sí ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn Ọlọ́run ni ìyà ìnípẹ̀kun pẹ̀lú Jésù Kristi Olúwa wa. Róòmù orí keje ẹ̀yin ará mi ohun tí mò ń wí yìí kò ṣe àjèjì sí yín nítorí ẹ̀yin náà mọ òfin pé òfin de ènìyàn ní ìwọ̀n ìgbà tí ó bá wà láàyè nìkan bí àpẹẹrẹ òfin ìgbéyàwó de abilékọ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú òfin tí ó de obìnrin náà mọ́ ọkọ rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ wàyí o bí obìnrin náà bá lọ bá ọkùnrin mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè alágbèrè ni a ó pè é ṣùgbọ́n tí ọkọ rẹ̀ bá ti kú ó bọ́ lọ́wọ́ òfin ìgbéyàwó kì í ṣe àgbèrè mọ́ bí ó bá lọ fẹ́ ọkọ mìíràn bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ará mi ẹ̀yin náà ti kú ní ti òfin nígbà tí ẹ di ara kan náà pẹ̀lú Kristi ẹ ti ní ọkọ mìíràn àní ẹni tí a ti jí dìde kúrò nínú òkú kí a lè sin Ọlọ́run lọ́nà tí yóò yọrí sí rere tẹ́lẹ̀ rí nígbà tí a ti ń ṣe ìfẹ́ inú wa bí ẹlẹ́ran ara èrò ọkàn wa a máa fà sí àwọn ẹ̀ṣẹ̀ tí òfin dá wa lẹ́kun rẹ̀ láti tì wá sínú ohun tí àyọrísí rẹ̀ jẹ́ ikú ṣùgbọ́n ní ìsinsìnyí a ti bọ́ kúrò lábẹ́ òfin a ti kú sí ohun tí ó dè wá báyìí a kò sin Ọlọ́run lọ́nà àtijọ́ mọ́ àní lọ́nà ti òfin àkọsílẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà titun ti ẹ̀mí kí ni kí a wá wíwà yìí o ṣé òfin wa jẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o ṣùgbọ́n ṣá èmi kì bá ti mọ ẹ̀ṣẹ̀ bí òfin kò bá fi hàn mí bí àpẹẹrẹ ǹbá ti mọ ojú kòkòrò bí òfin kò bá sọ pé. ìwọ kò gbọdọ̀ ṣe ojú kòkòrò. àṣẹ yìí ni ẹ̀ṣẹ̀ rí dìrọ̀ mọ́ láti fi ṣiṣẹ́. ó ń fi èrò oríṣiríṣi ìfẹ́kùfẹ́ sí mi lọ́kàn. bí a bá mú òfin kúrò ẹ̀ṣẹ̀ di òkú. nígbà kan rí mò ń gbé ìgbésí ayé mi láìsí òfin. Si ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ yọjú pẹ̀lú ni mo bá kú òfin tí ó yẹ kí ó mú ìyè wá ni ó wá di ọ̀ràn ikú fún mi nígbà tí ẹ̀ṣẹ̀ rí ohun dìrọ̀ mọ́ nínú òfin ó tàn mí jẹ ó sì pa mí kú dájúdájú ohun mímọ́ ni òfin àwọn àṣẹ tí ó wà nínú rẹ̀ náà sì jẹ́ ohun mímọ́ ohun tí ó tọ́ tí ó sì dára ǹjẹ́ ohun tí ó dára yìí ni ó ṣe ikú pa mí rárá o ẹ̀ṣẹ̀ ní ṣekú pani kí ẹ̀ṣẹ̀ lè fara rẹ̀ hàn bí ẹ̀ṣẹ̀ ó lo ohun tí ó dára láti pa mí kú báyìí ó hàn gbangba pé ibi gan-an ni ẹ̀ṣẹ̀ ìṣe nítorí ó kó sábẹ́ òfin láti ṣe ibi àwa mọ̀ dájú pé òfin jẹ́ nǹkan ti ẹ̀mí ṣùgbọ́n èmi jẹ́ ènìyàn ẹlẹ́ran ara tí a ti tà lẹ́rú fún ẹ̀ṣẹ̀ ìwà mi kò yé èmi alára nítorí kìí ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ni mò ń ṣe àwọn nǹkan tí mo kórìíra gan-an ni mò ń ṣe níwọ̀n ìgbà tí mo bá ń ṣe àwọn nǹkan tí n kò fẹ́ mò ń jẹ́rìí sí pé òfin jẹ́ ohun tí ó dára wàyí o ó já pé kì í ṣe èmi alára ni mò ń hùwà bẹ́ẹ̀ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo mọ̀ dájú pé kò sí agbára kan nínú èmi ènìyàn ẹlẹ́ran ara láti ṣe rere n kò lágbára láti ṣe é nítorí kì í ṣe nǹkan rere tí mo fẹ́ ṣe ni mò ń ṣe ṣùgbọ́n àwọn nǹkan burúkú tí n kò fẹ́ ni mò ń ṣe tí ó bá wá jẹ́ pé àwọn nǹkan tí n kò fẹ́ ni mò ń ṣe a jẹ́ pé kì í ṣe èmi ni mò ń ṣe é bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo wá rí i wàyí pé ó ti di bárakú fún mi pé nígbà tí mo bá fẹ́ ṣe rere àwọn nǹkan burúkú ni ó yá sí mi lọ́wọ́ mo yọ̀ gidigidi nínú ọkàn mi pé Ọlọ́run ṣe òfin ṣùgbọ́n bí mo ti ń wòye àwọn ẹ̀yà ara mi ń tọ ọ̀nà mìíràn tí ó lòdì sí ọ̀nà tí ọkàn mi fẹ́ ọ̀nà òdì yìí ni ó gbé mi sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi irú ẹ̀dá wo tilẹ̀ ni tèmi yìí ta ni yóò gbà mí lọ́wọ́ ara tí ó fẹ́ ṣekú pa mí yìí áà ah! ọpẹ́ ni fún Ọlọ́run òun nìkan ló lè gbà mí là nípa Jésù Kristi Olúwa wa. wa bí ọ̀rọ̀ ara mi ti wá rí nìyí ní ìdàkínní mò ń tẹ̀lé ìlànà òfin ọlọ́run nínú àwọn èrò ọkàn mi ní ìdàkejì ẹ̀wẹ̀ èmi yìí kan náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo tún ń tọ ọ̀nà ẹ̀ṣẹ̀. róòmù orí kẹjọ nísinsìnyí kò sí ìdádẹ́bi kan mọ́ fún àwọn tí ó wà nínú ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù ìdí ni pé agbára ẹ̀mí tí ó ń fi ìyè fún àwọn tí ń bá Kristi gbé ti dá mi nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti kúrò lábẹ́ àṣẹ ikú èyí jẹ́ nǹkan tí kò ṣeé ṣe lábẹ́ òfin nítorí ènìyàn kò lè ṣàìdẹ́ṣẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti ṣe é nígbà tí ó dá ẹ̀bi ikú fún ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ẹ̀yà ara ènìyàn àníṣe ọlọ́run rán ọmọ rẹ̀ wá gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ṣẹ̀ láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run ṣe èyí kí a lè tẹ̀lé ìlànà òfin ní ẹ̀kúnrẹ́rẹ́ àní àwa tí ìhùwàsí wa kì í ṣe bíi ti ẹni tí ẹran ara ń lò ṣùgbọ́n bí àwọn ẹni tí ẹ̀mí ń darí nítorí àwọn tí ó ń hùwà gẹ́gẹ́ bí ẹni tí ẹran ara ń lò a máa lépa ìtẹ́lọ́rùn fún ẹran ara ṣùgbọ́n àwọn tí ẹ̀mí ń darí a máa lépa àwọn nǹkan ti ẹ̀mí lílépa àwọn nǹkan ti ẹran ara nìkan a máa yọrí sí ikú ṣùgbọ́n lílépa àwọn nǹkan ti ẹ̀mí a máa fúnni ní ìyè àti àlàáfíà ìdí nìyí tí àwọn tí ń lépa nǹkan ti ẹran ara nìkan fi jẹ́ ọ̀tá Ọlọ́run nítorí àwọn ẹni bẹ́ẹ̀ kò lè fara wọn sábẹ́ àṣẹ Ọlọ́run wọn kò tilẹ̀ lè ṣe é rárá ni àwọn tí ń ṣe ìfẹ́ ẹran ara wọn kò lè sin Ọlọ́run ṣùgbọ́n ní tiyín ẹ kò hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí mọ́ ẹ̀mí ló ń ṣamọ̀nà yín bí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú yín ní tòótọ́ nítorí pé ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀mí Kristi nínú rẹ̀ kì í ṣe ti Kristi ṣùgbọ́n bí Kristi bá ń gbé inú yín bí ara yín yóò tilẹ̀ kú nítorí ẹ̀ṣẹ̀ síbẹ̀ ẹ̀mí yín yóò wà láàyè nítorí pé ọlọ́run ti dá yín láre ǹjẹ́ bí ẹ̀mí ọlọ́run ẹni tí ó jí jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín òun náà tí ó jí kristi dìde kúrò nínú òkú yóò sọ ara yín tí yóò kú di alààyè nípa ẹ̀mí rẹ̀ tí ó ń gbé inú yín nítorí náà ẹ̀yin ara. kò sí ohunkóhun mọ́ tí ó mú wa ní túláàsì pé kí a máa hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí nítorí bí ẹ bá hùwà bí àwọn tí ẹran ara ń darí kíkú ni ẹ ó kú dandan ṣùgbọ́n tí ẹ bá ń rìn lọ́nà ti ẹ̀mí tí ẹ kò sì hu ìwà ẹ̀ṣẹ̀ mọ́ ẹ ó yè nítorí àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ń darí ni ọmọ Ọlọ́run ẹ̀mí tí Ọlọ́run fún yín kì í ṣe èyí tí yóò tún sọ yín di ẹrú tí yóò sì máa mú yín bẹ̀rù ṣùgbọ́n èmi tí ó sọ yín di ọmọ ni ẹ gbà èmi yìí náà ni ó jẹ́ kí a lè máa ké pe Ọlọ́run pé bàbá bàbá wa ẹ̀mí kan náà ní í sọ sí wa lọ́kàn pé ọmọ Ọlọ́run ni wá wàyí o tí a bá jẹ́ ọmọ àjogún ni wá tí a bá sì jẹ́ àjogún a jẹ́ pé àwa pẹ̀lú Kristi ni a ó jọ jogún pọ̀ bí a bá bá Kristi jìyà a ó bá gba iyì pẹ̀lú. mo wòye pé a kò lè fi ìyà ayé yìí wé ọlá tí Ọlọ́run yóò dá wa ní ayé tí ń bọ̀ wá nítorí gbogbo ẹ̀dá ayé ló ń fi ìwà ń wára nàgà tí wọ́n ń retí àkókò tí Ọlọ́run yóò fi àwọn tí í ṣe ọmọ rẹ̀ hàn nítorí pé gbogbo ẹ̀dá ayé ló ti pasán kì í ṣe pé ẹ̀dá ayé fúnra wọn ni wọ́n fẹ́ pasán ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó wu ẹlẹ́dàá láti yàn án síbẹ̀ ìrètí ń bẹ pé ẹ̀dá ayé pàápàá yóò bọ́ lóko ẹrú kúrò nínú ipò ìdíbàjẹ́ yóò sì pín nínú ọlá àwọn ọmọ ọlọ́run àwa náà rí i pé títí di òní olónìí gbogbo ẹ̀dá ayé ni wọ́n ń jẹ̀rora tí wọ́n sì ń rọbí bí aboyún ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá ayé nìkan ló ń jẹ̀rora àníṣẹ́ àwa fúnra wa tí a ti rí ẹ̀mí Ọlọ́run gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ àkọ́kọ́ à ń jẹ̀rora lọ́kàn wa bí a ti ń retí àkókò tí Ọlọ́run yóò pè wá lọ́mọ rẹ̀ tí yóò sì dá gbogbo ara wa nídè nítorí ti ìrètí yìí ni a fi gbà wá ṣe bí ohun tí a bá ti fi rí ti kúrò ní ohun tí à ń retí àbí ta ni tún máa ń retí ohun tí ó bá ti rí ṣùgbọ́n nígbà tí a bá ń retí ohun tí a kò tí ì fojú rí dídúró ni a dúró dè é pẹ̀lú ìfaradà títí yóò fi tẹ̀ wá lọ́wọ́ bákan náà ẹ̀mí tún ràn wá lọ́wọ́ nínú àìlera wa nítorí a kò mọ ohun tí ó tọ́ tí a bá máa gbàdúrà fún ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ a máa bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run lọ́nà tí a kò lè fi ẹnu sọ ọlọ́run olùmọ̀ràn ọkàn mọ èrò tí ó wà lọ́kàn ẹ̀mí nítorí ẹ̀mí ni máa ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn ọlọ́run bí ọlọ́run fúnra rẹ̀ ti fẹ́ àwa mọ̀ dájú pé ọlọ́run a máa mú kí ohun gbogbo yọrí sí rere fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ àwọn tí ó ti pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ láti ayébáyé nítorí àwọn tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó yà sọ́tọ̀ kí wọ́n lè dàbí ọmọ rẹ̀ kí ọmọ rẹ̀ yìí lè jẹ́ àkọ́bí láàrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí àwọn tí Ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó pè àwọn tí ó pè ni ó dá láre àwọn tí ó sì dá láre ni ó dá lọ́lá kí ni kí a wá wí sí gbogbo nǹkan wọ̀nyí bí Ọlọ́run bá wà lẹ́yìn wa ta ni lè lòdì sí wa Ọlọ́run tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó yọ̀ǹda rẹ̀ nítorí gbogbo wa báwo ni kò ṣe ní fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ ta ni yóò fi ẹ̀sùn kankan àwọn ẹni tí ọlọ́run ti yàn ṣé ọlọ́run ni òun tí ó dá wọn láre àbí ta ni yóò dá wọn lẹ́bi dájúdájú kò lè jẹ́ Kristi ẹni tí ó kú àníṣẹ́ ẹni tí ó yí ajídìde kúrò nínú òkú tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú ni bí tàbí ìṣòro tàbí inúnibíni tàbí ìyàn tàbí òṣì tàbí ewu tàbí idà ó wà ní àkọsílẹ̀ pé. nítorí rẹ a wà nínú ewu ikú lójoojúmọ́ wọ́n sì ṣe wá bí àgùntàn tí wọ́n fẹ́ lọ pa. ṣùgbọ́n nínú gbogbo ìrírí wọ̀nyí a ti borí gbogbo ìṣòro nípa agbára ẹni tí ó fẹ́ràn wa nítorí ó dá mi lójú pé kò sí ohunkóhun ìbáà ṣe ikú tàbí ìyè ìbáà ṣe àwọn áńgẹ́lì tàbí àwọn irúnmọlẹ̀ tàbí àwọn ohun ayé òde òní tàbí àwọn ti ayé tí ó ń bọ̀ yálà àwọn àlùjànnú ojú ọ̀run tàbí àwọn ẹbọra inú ilẹ̀ lọ́rọ̀ kan kò sí ẹ̀dá náà tí ó lè yà wá kúrò nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí wa nípasẹ̀ Kristi Jésù Olúwa wa. Róòmù orí kẹsàn-án òtítọ́ ni ohun tí mò ń sọ yìí n kò purọ́ nítorí Kristi ni ó ni mí ọkàn mi tí ẹ̀mí sì ń darí sì jẹ́ mi lẹ́rìí pẹ̀lú pé ohun ìbànújẹ́ ńlá àti ẹ̀dùn ọkàn ni ọ̀ràn àwọn ènìyàn mi jẹ́ fún mi nígbà gbogbo mo fẹ́rẹ̀ lè gbàdúrà pé kí a sọ èmi fúnra mi di ẹni ègún kí a yà mí nípa kúrò lọ́dọ̀ Kristi nítorí ti àwọn ará mi àwọn tí a jọ jẹ́ ẹ̀yà kan náà ọmọ Ísírẹ́lì ni wọ́n àwọn ni Ọlọ́run yàn bí ọmọ rẹ̀ àwọn ni ó fi ògo rẹ̀ hàn fún àwọn náà ni ó bá dá májẹ̀mú tí ó fún ní òfin rẹ̀ tí ó sì kọ́ lọ́nà ẹ̀sìn rẹ̀ àwọn ni ó ṣe ìlérí fún àwọn ni irú ọmọ àwọn baba ńlá ayé àtijọ́ láàrin wọn ni mẹsáyà sì ti wá sáyé gẹ́gẹ́ bí ènìyàn ìyìn ni fún ọlọ́run ẹni tí ṣe olùdarí ohun gbogbo láé àti láéláé àmín síbẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ Ọlọ́run ti kùnà pátápátá nítorí kì í ṣe gbogbo àwọn tí a bí sínú ìdílé Ísírẹ́lì ní ọmọ Ísírẹ́lì tòótọ́ kì í ṣe gbogbo àwọn tí ó jẹ́ ìran Abraham ní ọmọ rẹ̀ tòótọ́ nítorí bí ìwé mímọ́ ti wí Ọlọ́run sọ fún Abraham pé. àwọn ọmọ Ísákì nìkan ni a ó kà sí ìran fún ọ. èyí ni pé kì í ṣe àwọn ọmọ tí a bí nípa ti ara lásán ni ọmọ Ọlọ́run àwọn ọmọ tí a bí nípa ìlérí Ọlọ́run ni a kà sí ìran Abraham nítorí báyìí ni ọ̀rọ̀ ìlérí náà. nígbà tí mo bá padà wá ní ìwòyí àmọ́dún Sárà yóò ti bí ọmọkùnrin kan. èyí nìkan kọ́ Rèbékà bímọ méjì fún ẹnìkan ṣoṣo òun náà ni bàbá wa Ísákì ṣùgbọ́n kí a tó bí àwọn ọmọ náà àníṣẹ́ kí wọ́n tó dá ohunkóhun ṣe yálà rere ni tàbí burúkú ni Ọlọ́run ti sọ fún Rèbékà pé. èyí ẹ̀gbọ́n ni yóò máa ṣe ìránṣẹ́ àbúrò rẹ̀. báyìí ni Ọlọ́run ti ń ṣe ìpinnu rẹ̀ láti ayébáyé nígbà tí ó bá yan àwọn kan ó wá hàn kedere pé Ọlọ́run kì í wo iṣẹ́ ọwọ́ ènìyàn kí ó tó yàn wọ́n àwọn tí ó bá pinnu tẹ́lẹ̀ láti yàn ní í pè gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. Jákọ́bù ni mo yàn Ísáù ni mo kọ̀. kí ni kí a wá wí sí èyí kí a wí pé Ọlọ́run ń ṣe àìdára níbí rárá o nítorí ó sọ fún Mósè pé. ẹni tí mo bá fẹ́ ṣàánú ni n ó ṣàánú ẹni tí mo bá sì fẹ́ yọ́nú sí ni n ó yọ́nú sí. nítorí náà kì í ṣe gẹ́gẹ́ bí ènìyàn ti fẹ́ tàbí bí ó ti gbìyànjú tó ni ọlọ́run fi ń yàn án bí ó bá ti wu ọlọ́run nínú àánú rẹ̀ ni nítorí ọlọ́run sọ nínú ìwé mímọ́ nípa fáráò pé. ìdí tí mo fi fi ọ́ jọba ni pé mo fẹ́ fi ọ́ ṣe àpẹẹrẹ bí agbára mi ti tó àti pé kí ìròyìn orúkọ mi lè tàn gbogbo ayé. nítorí náà ẹni tí ó bá wu ọlọ́run láti ṣàánú a ṣàánú rẹ̀ ẹni tí ó bá sì wù láti dí lọ́kàn a dí i lọ́kàn wàyí ẹnìkan lè sọ fún mi pé tí ó bá rí bẹ́ẹ̀ kí ló dé tí Ọlọ́run fi ń bá ènìyàn wí ta ni ó tó takò ó pé kí ó má ṣe ohun tí ó bá wù ú. ṣùgbọ́n ta ni ọ́ ìwọ ọmọ ènìyàn tí o fi ń gbó Ọlọ́run lẹ́nu ǹjẹ́ ìkókó lè wí fún ẹni tí ó mọ̀ pé kí ló dé tí o fi ṣe mí báyìí? àbí amọ̀kòkò kò ní ẹ̀tọ́ láti ṣe amọ̀ rẹ̀ bí ó ti wù ú bí. bí ó bá fẹ́ ó lè fi amọ̀ rẹ̀ mọ ìkòkò tí ó wà fún èlò ọ̀ṣọ́. bí ó bá sì tún fẹ́ ó lè mú lára amọ̀ kan náà kí ó fi mọ ìkòkò mìíràn fún èlò lásán. bẹ́ẹ̀ náà ni ohun tí Ọlọ́run ṣe rí ó wù ú láti fi ìbínú àti agbára rẹ̀ hàn ó wá fi ọ̀pọ̀ sùúrù fara da àwọn tí ó yẹ kí ó fi ìbínú parun báyìí náà ni ó fi ògo ńlá rẹ̀ hàn pẹ̀lú fún àwọn tí ó ṣàánú fún àní fún àwa tí ó ti pèsè ọlá sílẹ̀ fún àwa náà ni ó pè láti àárín àwọn Júù àti láti àárín àwọn tí kìí ṣe Júù pẹ̀lú bí ó ti sọ nínú ìwé Hósíà pé èmi yóò pe àwọn tí kì í ṣe ènìyàn mi ní ènìyàn mi n ó sì pe àwọn orílẹ̀-èdè tí n kò náání ní àyànfẹ́ mi. ní ibì kan náà tí a ti sọ fún wọn rí pé. ẹ kì í ṣe ènìyàn mi mọ́ ni a ó ti pè wọ́n ní ọmọ ọlọ́run alààyè. àìsáyà náà kéde nípa ìsírẹ́lì pé. bí àwọn ọmọ ìsírẹ́lì tilẹ̀ pọ̀ bí iyanrìn òkun síbẹ̀ díẹ̀ péré ni a ó gbàlà nítorí ṣókí àti wéréwéré ni ìdájọ́ Ọlọ́run yóò jẹ́ lórí ilẹ̀ ayé. síwájú eléyìí àìsáyà sọ bákan náà pé. bí kò ṣe pé olúwa alágbára jùlọ dá díẹ̀ sí nínú àwọn ọmọ wa ni bíi Sódómù ni àbá rí àbá sì dàbí Gòmórà. kí ni èyí já sí ó já sí pé àwọn orílẹ̀-èdè tí kò bìkítà rárá láti wá ojú rere Ọlọ́run àwọn náà gan ni Ọlọ́run wá dá láre ó dá wọn láre nítorí wọ́n gbàgbọ́ ṣùgbọ́n Ísírẹ́lì tí ó ń lépa òfin tí yóò mú wọn rí ìdáláre gbà níwájú Ọlọ́run kò rí irú òfin bẹ́ẹ̀ nítorí kí ni wọn kò ṣe rí òfin náà ìdí ni pé wọn kò wá ìdáláre níwájú Ọlọ́run nípa ìgbàgbọ́ ṣùgbọ́n wọ́n gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn wọ́n bá kọsẹ̀ lórí òkúta ìkọsẹ̀ bí ó ti wà ní àkọsílẹ̀ pé mo gbé òkúta kan kalẹ̀ ní Síónì tí yóò mú ènìyàn kọsẹ̀ tí yóò gbé ènìyàn ṣubú ṣùgbọ́n ojú kò ní ti ẹni tí ó bá gbà á gbọ́. róòmù orí kẹwàá ẹ̀yin ará mi ìfẹ́ ọkàn mi àti ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run fún àwọn Júù àwọn ènìyàn mi ni pé kí a gbà wọ́n là nítorí mo jẹ́rìí wọn pé wọ́n ní ìtara láti sin Ọlọ́run ṣùgbọ́n wọn kò ní òye bí ó ti yẹ kí wọ́n sìn ín wọn kò tí ì ní òye ọ̀nà tí Ọlọ́run fi ń dáni láre nítorí náà wọ́n wá ọ̀nà ti ara wọn wọn kò sì fi ara wọn sábẹ́ ètò tí Ọlọ́run ṣe fún ìdániláre nítorí Kristi ti fi òpin sí òfin láti mú gbogbo ẹni tí ó bá gbàgbọ́ rí ìdáláre níwájú Ọlọ́run. Mósè kọ sílẹ̀ báyìí nípa ìdáláre tí òfin lè fúnni pé. ẹnikẹ́ni tí ó bá pa wọ́n mọ́ yóò ti pa wọ́n rí ìyè. ṣùgbọ́n báyìí ni ìwé mímọ́ wí nípa ìdáláre tí à ń gbà nípa ìgbàgbọ́ pé. má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sọ́run èyí ni láti mú Kristi sọ̀kalẹ̀ tàbí ta ni yóò wọ inú ọ̀gbun ilẹ̀ lọ èyí ni láti mú Kristi jáde kúrò láàrin àwọn òkú ṣùgbọ́n ohun tí ó sọ ni pé. ọ̀rọ̀ náà wà nítòsí rẹ àní ó wà lẹ́nu rẹ àti lọ́kàn rẹ. èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ pé Jésù ni Olúwa tí o sì gbàgbọ́ lọ́kàn rẹ pé Ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí pẹ̀lú ọkàn ni a fi ń gbàgbọ́ láti rí ìdáláre gbà ṣùgbọ́n ẹnu ni a fi ń jẹ́wọ́ láti rí ìgbàlà ìwé mímọ́ sọ pé. kò sí ẹnikẹ́ni tí ó bá gbà gbọ́ tí ojú yóò tì. nítorí kò sí ìyàtọ̀ kan láàrin jù àti gíríkì nítorí ọlọ́run kan náà ni olúwa gbogbo wọn ọlá rẹ̀ sì pọ̀ tó fún gbogbo àwọn tí ó bá ń ké pè é gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. ẹnikẹ́ni tí ó bá ké gbé orúkọ olúwa ni a ó gbàlà ṣùgbọ́n báwo ni wọn yóò ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́ báwo ni wọn yóò ṣe gba ẹni tí wọn kò gbúròó rẹ̀ gbọ́ báwo ni wọn yóò ṣe gbúròó rẹ̀ láì sí àwọn tí ó ń kéde rẹ̀ báwo ni àwọn kan yóò ṣe lọ kéde rẹ̀ láì jẹ́ pé a bá rán wọn lọ ó wà nínú ìwé mímọ́ pé. àwọn tí ó mú ìyìn wá máa mọ̀ ọ́n rìn o. ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gba ìyìn yìí gbọ́ àìsáyà ṣáà sọ ọ́ pé. olúwa ta ni ó gba ohun tí a sọ gbọ́. ṣe bí ohun tí a bá gbọ́ ni à ń gbàgbọ́ ohun tí a sì gbọ́ yìí ni ọ̀rọ̀ Kristi mo wá ń béèrè ṣé wọn kò ì tí ì gbọ́ ni wọn kúkú ti gbọ́ nítorí a rí i kà nínú ìwé mímọ́ pé. ìró wọn ti dé gbogbo orílẹ̀-èdè àní ọ̀rọ̀ wọn ti dé òpin ayé mo tún béèrè àbí Ísírẹ́lì kò mọ̀ ni ẹ jẹ́ kí a gbọ́ ohun tí Mósè kọ́kọ́ sọ ó ní. n ó jẹ́ kí àwọn tí kì í ṣe orílẹ̀-èdè mú yín jowú n ó sì jẹ́ kí orílẹ̀-èdè tí kò lóye mú kí ara ta yín. Àìsáyà pàápàá kò jẹ́ kí ọ̀rọ̀ kọ́ òun lẹ́nu ó ní. àwọn tí kò wá mi ni wọ́n rí mi àwọn tí kò béèrè mi ni mo fi ara hàn fún. ṣùgbọ́n ohun tí ó ní ọlọ́run wí fún Ísírẹ́lì ni pé. láti òwúrọ̀ títí di alẹ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti alágídí ènìyàn. róòmù orí kọkànlá ǹjẹ́ mo béèrè ṣé ọlọ́run ti wá kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ ni rárá o ọmọ Ísírẹ́lì ni èmi fúnra mi ìran Ábúráhámù ni mí. Mi láti inú ẹ̀yà àwọn ọmọ bẹ́ńjámínì ọlọ́run kò kọ àwọn ènìyàn rẹ̀ sílẹ̀ àwọn tí ó ti yàn láti ìpilẹ̀ṣẹ̀ tàbí ẹ kò mọ ohun tí ìwé mímọ́ sọ nínú ìtàn Èlíjà ó ní. olúwa wọ́n ti pa àwọn wòlíì rẹ wọ́n ti wó pẹpẹ ìrúbọ rẹ èmi nìkan ṣoṣo ni ó kù sì ń wá mi láti pa. ṣùgbọ́n kí ni ọlọ́run wí fún un ó ní. Ni ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sì kú fún mi tí wọn kò tí ì wólẹ̀ bọ Báálì rí. bẹ́ẹ̀ náà ló rí ní àkókò yìí àwọn kan kù tí Ọlọ́run yàn nítorí oore ọ̀fẹ́ rẹ̀ tí ó bá wá jẹ́ pé nítorí oore ọ̀fẹ́ ni Ọlọ́run fi yàn wọ́n kò tún lè jẹ́ nítorí iṣẹ́ ọwọ́ wọn bí bẹ́ẹ̀ kọ́ oore ọ̀fẹ́ kò ní jẹ́ oore ọ̀fẹ́ mọ́ kí wá ni ohun tí Ísírẹ́lì wá kò tẹ̀ ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ó tẹ àwọn díẹ̀ tí a yàn nínú wọn lọ́wọ́ etí àwọn yòókù di sí ìpè ọlọ́run gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé. ọlọ́run fún wọn ní iyè tí ó ra ojú tí kò ríran àti etí tí kò gbọ́ràn títí di òní olónìí. dáfídì náà sọ pé. jẹ́ kí a ṣe wọ́n di tàkúté àti àwọn kí ó gbé wọn ṣubú kí ó mú ẹ̀san bá wọn. jẹ́ kí ojú wọn ṣókùnkùn kí wọn má lè ríran jẹ́ kí ẹ̀yìn wọn tẹ̀ kí wọn má lè nàró mọ́. mo tún béèrè ǹjẹ́ nígbà tí àwọn júù kọsẹ̀ ṣé wọ́n ṣubú gbé ni rárá o ṣùgbọ́n nítorí ìṣìnà wọn ní ìgbàlà fi dé ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè yòókù kí àwọn júù bá lè máa jowú ǹjẹ́ bí ìṣìnà wọn bá ṣe ayé ní àǹfààní bí ìkùnà wọn bá ṣe orílẹ̀-èdè yòókù ní àǹfààní báwo ni àǹfààní náà yóò ti pọ̀ tó nígbà tí gbogbo wọn bá ṣe ojúṣe wọn ẹ̀yin ará tí ẹ kì í ṣe Júù ni mò ń bá sọ̀rọ̀ nísinsìnyí níwọ̀n ìgbà tí mo jẹ́ àpọ́stélì láàrin yín mò ń ṣe àpọ́nlé iṣẹ́ mi pé bóyá mo lè tipa bẹ́ẹ̀ mú àwọn ènìyàn mi jowú yín kí n lè gba díẹ̀ nínú wọn là nítorí bí kíkọ̀ tí Ọlọ́run kọ̀ wọ́n sílẹ̀ bá mú kí aráyé bá Ọlọ́run rẹ́ kí ni yóò ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run bá gbà wọ́n mọ́ra ǹjẹ́ òkú pàápàá kò ní jí dìde bí a bá ya ìyẹ̀fun tí a kọ́kọ́ rí nínú ìkórè sí mímọ́ àti ya búrẹ́dì tí a fi ṣe sí mímọ́ bí a bá ya gbòǹgbò igi sí mímọ́ àti ya àwọn ẹ̀ka igi náà sí mímọ́ a gé díẹ̀ nínú àwọn ẹ̀ka igi ólífì inú oko kúrò àwa lọ́ ẹ̀ka igi ólífì tí ó lalẹ̀ hù nínú ìgbẹ́ dípò rẹ̀ ẹ̀yin tí ẹ kì í ṣe Júù wá dàbí ẹ̀ka igi ólífì tí ó lalẹ̀ hù nínú ìgbẹ́ ẹ wá jọ ń rí oúnjẹ àti agbára láti ibì náà pẹ̀lú àwọn Júù tí ó jẹ́ igi ólífì nínú oko nítorí náà má ṣe fọ́nnu bí ẹni pé o sàn ju àwọn ẹ̀ka tí a kọ́kọ́ lọ tí o bá ń fọ́nnu rántí pé kì í ṣe ìwọ ni ò ń gbé gbòǹgbòrò ìwọ yóò wá wípé gígé ni a gé àwọn ẹ̀ka kúrò kí a lè fi mí rọ́pò wọn lóòótọ́ ni a gé wọn kúrò nítorí wọn kò gbàgbọ́ nípa ìgbàgbọ́ ni ìwọ náà fi wà ní ipò rẹ mú èrò ìgbéraga kúrò lọ́kàn rẹ kí o sì ní ọkàn ìbẹ̀rù nítorí bí ọlọ́run kò bá dá àwọn tí ó jẹ́ bí ẹ̀ka igi láti ìpilẹ̀ṣẹ̀ sí kò ní dá ìwọ náà sí nítorí náà ṣe àkíyèsí ìyọ́nú ọlọ́run àti ìrorò rẹ̀ ó rorò sí àwọn tí ó kùnà yóò yọ́nú sí ọ tí o bá farabalẹ̀ gba ìyọ́nú rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ yóò gé ìwọ náà kúrò pẹ̀lú àwọn júù tí a gé kúrò yóò tún bọ́ sí ipò wọn padà bí wọ́n bá kọ ọ̀nà àìgbàgbọ́ sílẹ̀ ọlọ́run lágbára láti tún lọ́ wọn padà sí ibi tí ó ti gé wọn ìwọ tí ó jẹ́ bí ẹ̀ka igi ólífì tí ó la ilẹ̀ hù nínú ìgbẹ́ tí a lọ́ mọ́ ara igi ólífì nínú oko tí ẹ̀dá wọn yàtọ̀ sí ara wọn. Si báwo ni yóò ti rọrùn tó láti tún lọ́ àwọn ẹran tí ó jẹ́ ara igi ólífì inú oko tẹ́lẹ̀ mọ́ ara igi tí a ti gé wọn kúrò. ará mo fẹ́ kí ẹ mọ ohun àṣírí yìí kí ẹ má bàa ro ara yín ju bí ó ti yẹ lọ. òun ni pé apá kan nínú àwọn ọmọ Ísírẹ́lì yóò jẹ́ alágídí ọkàn títí di ìgbà tí iye àwọn tí a yàn láti àwọn orílẹ̀-èdè yòókù yóò fi dé ọ̀dọ̀ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yìn náà a ó wàá gba gbogbo Ísírẹ́lì là àti kọ sílẹ̀ pé. olùdáǹdè yóò wá láti Síónì yóò mú gbogbo ìwàkiwà kúrò ní ilé Jákọ́bù èyí ni májẹ̀mú tí wọn bá wọn dá lẹ́yìn tí mo bá mú ẹ̀ṣẹ̀ wọn kúrò. nítorí pé àwọn Júù kọ ìyìn rere wọ́n sọ ara wọn di ọ̀tá Ọlọ́run èyí sì ṣe yín láǹfààní ṣùgbọ́n níwọ̀n ìgbà tí Ọlọ́run ti yàn wọ́n nítorí àwọn baba ńlá orílẹ̀-èdè wọn wọ́n jẹ́ àyànfẹ́ rẹ̀ síbẹ̀ nítorí Ọlọ́run kò jẹ́ kábàámọ̀ pé òun fún ẹnìkan ní ẹ̀bùn kí ó wá gbà á padà bí ẹ̀yin fúnra yín ti jẹ́ aláìgbọràn sí Ọlọ́run nígbà kan rí ṣùgbọ́n tí ó wá ṣàánú yín nígbà tí àwọn Júù ṣàìgbọràn bẹ́ẹ̀ gan ni ní ìsinsìnyí tí ẹ̀yin náà rí àánú gbà wọ́n di aláìgbọràn kí àwọn náà lè rí àánú ọlọ́run gbà nítorí ọlọ́run ti ka gbogbo ènìyàn sí ẹlẹ́bi nítorí àìgbọràn wọn kí ó lè ṣàánú fún gbogbo wọn papọ̀ ọlá àti ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run mà kúkú jinlẹ̀ púpọ̀ o àwa má rídìí ni ìdájọ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ tayọ ohun tí ẹ̀dá lè tú wò ìwé mímọ́ sọ báyìí pé. ta ni mọ inú ọlọ́run ta ni olùbádámọ̀ràn rẹ̀ ta ni ó yá a ní ohunkóhun rí tí ó ní láti san padà. nítorí lọ́dọ̀ rẹ̀ ni ohun gbogbo wà láti ọwọ́ rẹ̀ ni ohun gbogbo ti ń wá nítorí tirẹ̀ sì ni ohun gbogbo ṣe wà tirẹ̀ ni ògo títí ayérayé àmín. róòmù orí kejìlá. ǹjẹ́ nítorí náà ẹ̀yin ara. mo fọ Ọlọ́run aláàánú bẹ̀ yín pé kí ẹ ya ara yín sọ́tọ̀ bí ẹbọ mímọ́ tí ó yẹ láti fi sin Ọlọ́run èyí ni iṣẹ́ ìsìn tí ó yẹ yín ẹ má ṣe da ara yín pọ̀ mọ́ ayé yìí kàkà bẹ́ẹ̀ ń ṣe ni kí ẹ paradà kí ọkàn yín di tuntun kí ẹ lè mòye ohun tí ó jẹ́ ìfẹ́ Ọlọ́run tí ó dára tí ó yẹ tí ó sì pé nítorí nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi mò ń sọ fún ẹnìkọ̀ọ̀kan láàrin yín pé kí ó má ṣe ro ara rẹ̀ ju bí ó ti yẹ lọ ṣùgbọ́n kí olúkúlùkù ronú níwọ̀n kí ó máa ṣe jẹ́jẹ́ níwọ̀nba bí Ọlọ́run ti pín ẹ̀bùn ìgbàgbọ́ fún un nítorí bí a ti ní ẹ̀yà ara púpọ̀ nínú ara kan tí gbogbo àwọn ẹ̀yà ara wọ̀nyí kì í sì ṣe iṣẹ́ kan náà bẹ́ẹ̀ gan ni gbogbo wa bí a tilẹ̀ pọ̀ ara kan ni wá nínú Kristi ẹnìkọ̀ọ̀kan wa sì jẹ́ ẹ̀yà ara ẹnìkejì rẹ̀ bí a ti ní oríṣiríṣi ẹ̀bùn gẹ́gẹ́ bí Ọlọ́run ti pín oore ọ̀fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni kí a lò wọ́n bí ẹnìkan bá ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ kí ó lò ó gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ti mọ bí ó bá jẹ́ ẹ̀bùn láti darí ètò ni kí a lò ó láti darí ètò ẹni tí ó bá ní ẹ̀bùn ìkọ́ni kí ó lo ẹ̀bùn rẹ̀ láti kọ́ni lẹ́kọ̀ọ́ bí ó bá ní ẹ̀bùn láti fúnni ní ọ̀rọ̀ ìwúrí kí ó lò ó láti lé ìrẹ̀wẹ̀sì jìnnà ẹni tí ó bá ń ṣe ìtọrẹ àánú kí ó ṣe é pẹ̀lú ọkàn kan ẹni tí ó bá ní ẹ̀bùn láti ṣe aṣíwájú kí ó ṣe é tọkàntọkàn ẹni tí ó bá ń ṣiṣẹ́ àánú kí ó fọ̀yàyà ṣe é ìfẹ́ yín kò gbọdọ̀ ní ẹ̀tàn nínú ẹ kórìíra nǹkan burúkú ẹ faramọ́ àwọn nǹkan rere ẹ ní ìfẹ́ láàrin ara yín bí ìyí mọ̀lẹ́bí ní ti bíbu ọlá fún ara yín ẹ máa fi ti ẹnìkejì yín síwájú ẹ má jẹ́ kí ìtara yín rẹ̀yìn ẹ máa sin olúwa tọkàntọkàn ẹ máa yọ̀ nítorí ìrètí tí ẹ ní. ẹ máa farada ìṣòro kí ẹ sì tẹra mọ́ àdúrà ẹ pín àwọn aláìní láàrin àwọn onígbàgbọ́ nínú ohun ìní yín ẹ máa ṣáájú àwọn àlejò ẹ máa súre fún àwọn tí ń ṣe inúnibíni yín kàkà kí ẹ ṣépè ire kí ẹ máa sú fún wọn àwọn tí ń yọ̀ ẹ bá wọn yọ̀ àwọn tí ń sunkún ẹ bá wọn sunkún ẹ ní inú kan sí ara yín ẹ má ṣe gbèrò ohun gíga gíga ṣùgbọ́n ẹ máa darapọ̀ mọ́ àwọn onírẹ̀lẹ̀ ẹ má ṣe jẹ́ ọlọ́gbọ́n lójú ara yín ẹ má máa fi burúkú san burúkú ẹ jẹ́ kí èrò ọkàn yín sí gbogbo ènìyàn máa jẹ́ rere ẹ sa ipá yín níwọ̀n bí ó bá ti ṣeé ṣe láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú gbogbo ènìyàn ẹ̀yin olùfẹ́ ẹ má máa gbẹ̀san dípò bẹ́ẹ̀ ẹ máa fún Ọlọ́run láàyè láti fi ìbínú rẹ̀ hàn nítorí Ọlọ́run sọ nínú àkọsílẹ̀ pé. tèmi ni ẹ̀san èmi yóò sì gbẹ̀san. ó wà ní àkọsílẹ̀ mìíràn pé. bí ebi bá ń pa ọ̀tá rẹ̀ fún un ní oúnjẹ jẹ bí òǹgbẹ bá ń gbẹ ẹ́ fún un ní omi mu nítorí nípa ṣíṣe báyìí ìwọ yóò wa ẹ̀yìn náà ìtìjú lé e lórí. má jẹ́ kí nǹkan burúkú borí rẹ ṣùgbọ́n fi ohun rere ṣẹ́gun nǹkan burúkú. róòmù orí kẹtàlá gbogbo ènìyàn ní láti fi ara wọn sí abẹ́ àwọn aláṣẹ ìlú nítorí kò sí àṣẹ kan àfi èyí tí Ọlọ́run bá lọ́wọ́ sí àwọn aláṣẹ tí ó sì wà Ọlọ́run ni ó yàn wọ́n nítorí náà ẹni tí ó bá fojú di aláṣẹ ń tàpá sí àṣẹ Ọlọ́run àwọn tí ó bá sì ṣe àfojúdi yóò forí ara wọn gba ìdájọ́ nítorí àwọn aláṣẹ kò wá láti máa dẹ́rù ba àwọn tí ó ń ṣe rere àwọn oníṣẹ́ ibi ni ó ń bẹ̀rù àwọn aláṣẹ ṣé o kò fẹ́ kí òfin máa já ọ láyà máa ṣe ohun rere o sì gba èyìn láti ọ̀dọ̀ àwọn aṣòfin nítorí iṣẹ́ olúwa ni àwọn aṣòfin ń ṣe fún rere rẹ ṣùgbọ́n bí o bá ń ṣe nǹkan burúkú o jẹ́ bẹ̀rù nítorí kì í ṣe lásán ni idà tí ó wà lọ́wọ́ wọn ọlọ́run ni ó gbà wọ́n sí iṣẹ́ láti fi ìbínú gbẹ̀san lára àwọn tí ó bá ń ṣe nǹkan burúkú. nítorí náà ènìyàn ní láti forí balẹ̀ kì í ṣe nítorí ẹ̀rù ìbínú Ọlọ́run nìkan ṣùgbọ́n nítorí pé ẹ̀rí ọkàn wa pàápàá sọ fún wa pé ó yẹ bẹ́ẹ̀ ìdí kan náà nìyí tí ẹ fi ń san owó orí iṣẹ́ Ọlọ́run ni àwọn aláṣẹ ń ṣe nǹkan kan náà tí wọ́n tẹra mọ́ nìyí nítorí náà ẹ san ohun tí ẹ bá jẹ ẹnikẹ́ni padà fún un ẹ san owó orí fún ẹni tí owó orí tọ́ sí ẹ san owó òde fún ẹni tí owó òde yẹ ẹ bu ọlá fún ẹni tí ọlá bá yẹ ẹ má jẹ ẹnikẹ́ni ní gbèsè ohunkóhun àfi gbèsè ìfẹ́ tí ẹ jẹ ara yín nítorí ẹni tí ó bá fẹ́ràn ẹnìkejì ti pa gbogbo òfin mọ́ fẹ́ràn ẹnìkejì rẹ bí ara rẹ ní kókó òfin bíi. má ṣe àgbèrè má ṣe jalè má ṣe ojú kòkòrò. àti èyíkéyìí tí ó kù nínú òfin ìfẹ́ kò jẹ́ ṣe nǹkan burúkú sí ẹnìkejì nítorí náà ìfẹ́ ni àkójá òfin ó yẹ kí ẹ mọ irú àkókò tí a wà yìí kí ẹ tají lójú oorun nítorí àkókò ìgbàlà wa súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ. alẹ́ tilẹ̀ ti pẹ́ ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ nítorí náà ẹ jẹ́ kí a pa iṣẹ́ òkùnkùn tì kí a múra gẹ́gẹ́ bí ọmọ ogun ìmọ́lẹ̀ ẹ jẹ́ kí a máa rìn bí ó ti yẹ ní ọ̀sán kí a má wà nínú àwùjọ aláriwo àti ọ̀mùtí kí a má máa ṣe ìṣekúṣe kí a má máa hu ìwà àwọ̀bìà kí a má máa ṣe àáwọ̀ bẹ́ẹ̀ ni kí a má máa jowú ṣùgbọ́n ẹ gbé olúwa jésù kristi wọ̀ bí ìhámọ́ra ẹ má jẹ́ kí a máa gbèrò láti ṣe àwọn ohun tí ara fẹ́. róòmù orí kẹrìnlá ẹ fa àwọn tí ìgbàgbọ́ wọn kò tí ì fẹsẹ̀ múlẹ̀ mọ́ra kì í ṣe láti máa bá wọn jiyàn lórí ohun tí kò tó ìyàn ẹnìkan ní ìgbàgbọ́ pé kò sí ohun tí òun kò lè jẹ ṣùgbọ́n ẹni tí ìgbàgbọ́ rẹ̀ kò tí ì fẹsẹ̀ múlẹ̀ rọra ń jẹ ẹ̀fọ́ ní tirẹ̀ kí ẹni tí ń jẹran má fi ojú tẹ́ńbẹ́lú ẹni tí kì í jẹ kí ẹni tí kì í jẹ má sì ṣe dá ẹni tí ó ń jẹ lẹ́bi nítorí Ọlọ́run ti gbà á ta ni ìwọ tí ó ń dá ọmọ ọ̀dọ̀ ẹlòmíràn lẹ́jọ́ kì bá àdúró kì bá sì ṣubú ọ̀gá rẹ̀ nìkan ni ìdájọ́ tọ́ sí yóò tilẹ̀ dúró ni nítorí olúwa lè gbé e ró ẹnìkan ka ọjọ́ kan sí ọjọ́ pàtàkì ju ọjọ́ mìíràn lọ ẹlòmíràn ka gbogbo ọjọ́ sí bákan náà ẹ jẹ́ kí olúkúlùkù pinnu lọ́kàn ara rẹ̀ nípa irú ọ̀ràn báwọn yìí ẹni tí ó gbé ọjọ́ kan ga ju ọjọ́ mìíràn lọ ti olúwa ni ó ń rò ẹni tí ó ń jẹ oríṣiríṣi oúnjẹ ó ń jẹ ẹ́ nítorí olúwa ọpẹ́ ni ó ń fi fún ọlọ́run ẹni tí kò jẹ kò jẹ ẹ́ nítorí olúwa ọpẹ́ ni òun náà ń fi fún ọlọ́run kò sí ẹni tí ó lè wà láàyè fún ara rẹ̀ bẹ́ẹ̀ náà ni kò sí ẹni tí ó lè sọ pé òun nìkan ni ikú òun kàn bí a bá wà láàyè olúwa ni a wà láàyè fún bí a bá sì kú olúwa ni a kú fún nítorí náà ààyè wa ni o òkú wa ni o ti olúwa ni wá ìdí tí kristi fi kú nìyí tí ó sì tún jí kí ó lè jẹ́ olúwa àwọn òkú àti ti àwọn alààyè kí ni ìdí tí o fi ń dá arákùnrin rẹ lẹ́jọ́ sọ ọ́ kí a gbọ́ tàbí kí ló dé tí o ń fi ojú tẹ́ńbẹ́lú arákùnrin rẹ gbogbo wa mà ni a ó dúró níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run tí ó wà ní àkọsílẹ̀ pé. olúwa fi ara rẹ̀ búra ó ní èmi ni gbogbo orúnkún yóò kúnlẹ̀ fún èmi ni gbogbo ẹnu yóò pè ní ọlọ́run. nítorí náà olúkúlùkù wa ni yóò sọ ti ẹnu ara rẹ̀ níwájú Ọlọ́run ẹ má ṣe jẹ́ kí a máa dá ara wa lẹ́jọ́ mọ́ ìpinnu kan tí a bá ṣe ni pé kí a má ṣe fi ohun ìkọ̀sẹ̀ kan tàbí ohunkóhun tí yóò ṣe arákùnrin wa lọ́nà sí ojú ọ̀nà rẹ̀ mo mọ èyí ó sì dá mi lójú nípa àṣẹ Olúwa Jésù pé kò sí ohunkóhun tí ó jẹ́ èèwọ̀ ní jíjẹ fún ara rẹ̀ ṣùgbọ́n tí ẹnìkan bá ka nǹkan sí èèwọ̀ èèwọ̀ ni fún irú ẹni bẹ́ẹ̀ nítorí bí o bá mú ìdààmú bá arákùnrin rẹ nípa ọ̀ràn oúnjẹ tí òun jẹ a jẹ́ pé kì í ṣe ìfẹ́ ni ó ń darí ìgbésí ayé rẹ mọ́ má jẹ́ kí oúnjẹ tí òun jẹ mú ìparun bá ẹni tí Jésù ti torí rẹ̀ kú má ṣe fi àyè sílẹ̀ fún ìsọkúsọ nípa àwọn ohun tí ẹ kà sí nǹkan rere nítorí ìjọba ọlọ́run kì í ṣe ọ̀ràn nǹkan jíjẹ àti nǹkan mímu ọ̀ràn òdodo àlàáfíà àti ayọ̀ nínú ẹ̀mí mímọ́ ni ẹni tí ó bá ń ṣe Kristi báyìí jẹ́ ẹni tí inú ọlọ́run dùn sí tí àwọn ènìyàn sì gbà fún nítorí náà ẹ jẹ́ kí a máa lépa àwọn nǹkan tí ń mú àlàáfíà wá àti àwọn nǹkan tí yóò yọrí sí ìdàgbàsókè láàrin ara wa ẹ má ṣe tìtorí oúnjẹ bà iṣẹ́ Ọlọ́run jẹ́ a lè sọ pé kò sí oúnjẹ kan tí kò dára ṣùgbọ́n nǹkan burúkú ni fún ẹni tí ó bá ń jẹ oúnjẹ kan tí ó di nǹkan ìkọ̀sẹ̀ fún ẹlòmíràn ó dára bí o kò bá jẹ ẹran tàbí kí o mu ọtí tàbí kí o ṣe ohunkóhun tí yóò mú arákùnrin rẹ kọsẹ̀ bí ìwọ bá ní ìgbàgbọ́ ní tirẹ jẹ́ kí ìgbàgbọ́ tí o ní wà láàrin ìwọ àti Ọlọ́run rẹ olóríire ni ẹni tí ọkàn rẹ̀ kò bá dá lẹ́bi lórí nǹkan tí ó bá gbà láti ṣe ṣùgbọ́n bí ẹni tí ó ń ṣiyèméjì bá jẹ kinní kan ó jẹ̀bi nítorí kò jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ ni ohunkóhun tí ènìyàn kò bá ṣe pẹ̀lú ìgbàgbọ́. róòmù orí kẹẹ̀ẹ́dógún ó yẹ kí àwa tí a jẹ́ alágbára nínú ìgbàgbọ́ máa farada àwọn nǹkan tí àwọn tí ìgbàgbọ́ wọn kò tí ì fẹsẹ̀ múlẹ̀ bá ń ṣiyèméjì lé lórí. a kò gbọ́dọ̀ máa tẹ́ ara wa nìkan lọ́rùn. olúkúlùkù wa ní láti máa ṣe ohun tí yóò tẹ́ ẹnìkejì rẹ̀ lọ́rùn fún ire rẹ̀ àti fún ìdàgbàsókè rẹ̀ nítorí Kristi kò ṣe nǹkan tí ó tẹ́ ara rẹ̀ lọ́rùn dípò bẹ́ẹ̀ ó ṣe gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀. èmi ni ẹ̀gàn àwọn ẹni tí ó ń gàn ọ̀rẹ́ lára. nítorí fún àti kọ́ wa lẹ́kọ̀ọ́ ni a ṣe kọ ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀ ìdí rẹ̀ ni pé kí ìgboyà àti ìwúrí tí ìwé mímọ́ ń fún wa lè fún wa ní ìrètí kí Ọlọ́run tí ó ń fún wa ní ìrọ́jú àti ìwúrí jẹ́ kí ẹ ní ọkàn kan náà sí ara yín gẹ́gẹ́ bí ìfẹ́ Kristi Jésù kí ẹ fi inú kan àti ohùn kan yin Ọlọ́run àti bàbá Olúwa Jésù Kristi nítorí náà ẹ fara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà yín kí a lè fi ògo fún Ọlọ́run ohun tí mò ń sọ ni pé Kristi ti di ìránṣẹ́ fún àwọn tí ó kọlà láti mú òtítọ́ Ọlọ́run ṣẹ kí ó lè mú àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn baba ńlá ṣẹ àti láti jẹ́ kí àwọn tí kò kọlà lè yin Ọlọ́run nítorí àánú rẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ pé. nítorí èyí n ó yìn ọ́ láàrin àwọn orílẹ̀-èdè n ó kọrin sí orúkọ rẹ. ó tún sọ pé. ẹ bá àwọn ènìyàn rẹ̀ yọ̀ ẹ̀yin orílẹ̀-èdè ó tún sọ pé. ẹ̀yin olúwa gbogbo ẹ̀yin orílẹ̀-èdè kí gbogbo ènìyàn yìn ín. àìsáyà tún sọ pé. gbòǹgbò kan yóò ti ìdílé jésè yọ yóò yọ láti pàṣẹ fún àwọn orílẹ̀-èdè nítorí lọ́dọ̀ rẹ̀ ní ìrètí àwọn orílẹ̀-èdè wà. kí ọlọ́run tí ó ń fúnni ní ìrètí fi ayọ̀ tí ó kún àti àlàáfíà fún yín nípa ìgbàgbọ́ yín kí ẹ lè máa dàgbà nínú ìrètí tí ẹ ní nínú ẹ̀mí mímọ́. ẹ̀yin ará ó dá mi lójú pé ẹ̀yin fúnra yín kún fún inú rere ẹ ní ìmọ̀ ohun gbogbo ẹ mọ irú ìmọ̀ràn tí ẹ lè máa gba ara yín síbẹ̀ mo ti fi ìgboyà tẹnumọ́ àwọn kókó ọ̀rọ̀ mélòó kan nínú ìwé yìí láti rán yín létí nípa wọn mo ní ìgboyà láti sọ wọ́n fún yín nítorí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi láti jẹ́ ìránṣẹ́ Kristi Jésù sí àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù mo ń ṣe iṣẹ́ àlùfáà láàrin àwọn orílẹ̀-èdè wọ̀nyí nípa wíwàásù ìhìnrere Ọlọ́run kí wọ́n lè jẹ́ ọrẹ ìtẹ́wọ́gbà fún Ọlọ́run ọrẹ tí ẹ̀mí mímọ́ ti yà sí mímọ́ nítorí náà mo ní ohun tí mo lè fi ṣògo nínú Kristi Jésù nínú iṣẹ́ tí mò ń ṣe fún Ọlọ́run n kò jẹ́ sọ nǹkan kan àfi àwọn nǹkan tí Kristi tọwọ́ mi ṣe láti mú kí àwọn tí wọn kì í ṣe Júù lè gbọ́ràn sí Ọlọ́run mo ṣe àwọn nǹkan wọ̀nyí nípa ọ̀rọ̀ àti ìṣe mi pẹ̀lú àwọn àmì àti iṣẹ́ ìyanu tí ẹ̀mí fún mi lágbára láti ṣe àyọrísí èyí ni pé láti Jerúsálẹ́mù títí dé Ilíríkù ni mo ti wàásù ìhìnrere Kristi lẹ́kùnrẹ́rẹ́ kì í ṣe àníyàn mi láti lọ wàásù ìhìnrere níbi tí wọ́n bá ti gbọ́ orúkọ Kristi kí n má bàa kọ́lé lórí ìpìlẹ̀ tí ẹlòmíràn ti fi lélẹ̀ ṣùgbọ́n àníyàn mi rí bí ọ̀rọ̀ tí ó wà ní àkọsílẹ̀ pé. àwọn ẹni tí kò gbọ́ nípa rẹ̀ rí yóò rí ọ̀rọ̀ nípa rẹ̀ yóò yí àwọn tí kò gbúrò rẹ̀ rí ìdí nìyí tí mo fi ní ìdènà nígbà púpọ̀ láti wá sọ́dọ̀ yín ṣùgbọ́n nísinsìnyí mo ti parí iṣẹ́ mi ní gbogbo agbègbè yìí bí mo sì ti ní ìfẹ́ fún ọdún púpọ̀ láti wá sọ́dọ̀ yín mo lérò láti ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí n ó yà sọ́dọ̀ yín nígbà tí mo bá ń kọjá lọ sí Spania ìrètí mi ni láti rí yín kí ẹ lè ràn mí lọ́wọ́ kí n lè débẹ̀ lẹ́yìn tí mo bá ti ní àǹfààní láti dúró lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ ṣùgbọ́n mo ń lọ sí Jerúsálẹ́mù báyìí láti fi ẹ̀bùn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn onígbàgbọ́ tí ó wà níbẹ̀ jíṣẹ́ nítorí àwọn ìjọ Mẹsidóníà àti ti Àkáyà ti fi inú dídùn ṣe ọrẹ fún àwọn aláìní nínú àwọn onígbàgbọ́ tí ó wà ní Jerúsálẹ́mù wọ́n fi inú dídùn ṣe é ó sì jẹ wọ́n lógún láti ṣe bẹ́ẹ̀ nítorí bí àwọn tí kìí ṣe Júù ti pín nínú àwọn nǹkan ti ẹ̀mí ti àwọn onígbàgbọ́ láti Jerusalem ó yẹ kí wọ́n kà á sí iṣẹ́ ìsìn láti ran wọ́n lọ́wọ́ pẹ̀lú ohun ìní wọn. nítorí náà nígbà tí mo bá parí ètò yìí tí mo ti fi ọwọ́ ara mi fún wọn ní ohun tí a rí kó jọ n ó gba ọ̀dọ̀ yín kọjá sí Spania mo mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín n ó wá pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ti Kristi ará mo fi olúwa wa Jésù Kristi àti ìfẹ́ ti ẹ̀mí mímọ́ bẹ̀ yín pé kí ẹ máa fi ìtara bá mi gbàdúrà sí Ọlọ́run pé kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ní Jùdíà àti pé kí iṣẹ́ tí mò ń lọ ṣe ní Jerusalem lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú àwọn onígbàgbọ́ ibẹ̀ èyí yóò jẹ́ kí n fi ayọ̀ wá sọ́dọ̀ yín bí Ọlọ́run bá fẹ́ tí ọkàn mi yóò fi balẹ̀ nígbà tí mo bá wà lọ́dọ̀ yín kí ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. róòmù orí kẹrìndínlógún mo fẹ́ kí ẹ gba fébè bí arábìnrin wa ẹni tí ó jẹ́ òṣìṣẹ́ ìjọ tí ó wà ní kẹ́ńkíríà ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ ní orúkọ Kristi gẹ́gẹ́ bí ó ti yẹ onígbàgbọ́ kí ẹ ràn án lọ́wọ́ ní ọ̀nàkọnà tí ó bá fẹ́ nítorí ó jẹ́ ẹni tí ó ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti èmi pàápàá lọ́wọ́ ẹ kí Priscilla àti Aquila àwọn alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ Kristi Jésù wọ́n fi ẹ̀mí wọn wewu láti gbà mí lọ́wọ́ ikú èmi nìkan kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ìjọ láàrin àwọn tí kìí ṣe Júù náà dúpẹ́ pẹ̀lú ẹ kí ìjọ tí ó wà ní ilé wọn náà ẹ kí Epenitù àyànfẹ́ mi ẹni tí ó jẹ́ onígbàgbọ́ kìíní ní ilẹ̀ Éṣíà ẹ kí Màríà ẹni tí ó ti ṣiṣẹ́ púpọ̀ láàrin yín ẹ kí Andiróníkù àti Júníà àwọn ìbátan mi tí a jọ wà lẹ́wọ̀n olókìkí ni wọ́n láàrin àwọn òjíṣẹ́ Kristi wọ́n sì ti di onígbàgbọ́ síwájú mi ẹ kí ampiliatu àyànfẹ́ mi nínú olúwa ẹ kí ubanu alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ kristi àti sitaku àyànfẹ́ mi ẹ kí apele akíkanjú onígbàgbọ́ ẹ kí àwọn ará ilé àrísítóbúlù ẹ kí herodioni ìbátan mi ẹ kí àwọn ará ilé nákísù tí wọ́n jẹ́ onígbàgbọ́ ẹ̀kí tirufina àti tirufosa àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ olúwa ẹ̀kí pásísì arábìnrin àyànfẹ́ tí ó ti ṣiṣẹ́ púpọ̀ nínú olúwa ẹ̀kí rúfọ́ọ̀sì àṣàyàn onígbàgbọ́ àti ìyá rẹ̀ tí ó tún jẹ́ ìyá tèmi náà ẹ̀kí asikiritu filegọ́ńtà erime patiroba erima àti àwọn arákùnrin tí ó wà mm. pẹ̀lú wọn ẹkífilólúgù àti julia nerea àti arábìnrin rẹ̀ àti òlímpà àti gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà lọ́dọ̀ wọn ẹ rọ̀ mọ́ ara yín kí ẹ sì kí ara yín pẹ̀lú àlàáfíà gbogbo ìjọ kristi kì yín ẹ̀yin ará mo bẹ̀ pé kí ẹ máa fura sí àwọn tí ó ń dá ìyapa sílẹ̀ àti àwọn tí ń múni ṣìnà. Si tí wọ́n ń ṣe àwọn nǹkan tí ó lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́ ẹ yẹra fún irú àwọn ènìyàn bẹ́ẹ̀ nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ṣe ìránṣẹ́ olúwa wa Kristi ikùn ara wọn ni wọ́n ń bọ wọn a máa fi ọ̀rọ̀ dídùn àti kí a máa pọ́n ènìyàn tán àwọn tí kò bá fura jẹ ìròyìn ti tàn ká ibi gbogbo pé ẹ dúró ṣinṣin nínú ìgbàgbọ́ èyí mú inú mi dùn nítorí yín mo fẹ́ kí ẹ jẹ́ amòye nínú nǹkan rere ṣùgbọ́n kí ẹ jẹ́ òpè ní ti àwọn nǹkan burúkú kí ọlọ́run orísun àlàáfíà mú yín ṣẹ́gun sátánì ní kíákíá kí oore ọ̀fẹ́ olúwa jésù kí ó wà pẹ̀lú yín timothy alábàáṣiṣẹ́ mi kí yín bẹ́ẹ̀ náà ni lukiwusi àti jasoni àti sosipata àwọn ìbátan wa. èmi tátíù tí mò ń bá paul kọ ìwé yìí kí yín ẹ kú iṣẹ́ olúwa. Gáyù náà kí yín òun ni ó gbà mí lálejò bí ó ti gba gbogbo ìjọ lálejò erasitu akápò ìlú kí yín kúátù arákùnrin wa náà kí yín kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú gbogbo yín àmín ògo ni fún ẹni tí ó lágbára láti mú yín dúró gbaingbain gẹ́gẹ́ bí ìyìnrere àti ìwàásù nípa Jésù Kristi ti wí àti gẹ́gẹ́ bí àdìtú tí Ọlọ́run dì láti ayérayé ṣùgbọ́n tí ó wá tú ní àkókò yìí ìwé àwọn wòlíì ni ó ṣe ìṣípayá ohun tí ó farapamọ́ gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run ayérayé pé kí gbogbo àwọn orílẹ̀-èdè gbọ́ kí wọ́n mọ̀ kí wọ́n sì gbà ògo ni fún Ọlọ́run ọlọ́gbọ́n kan ṣoṣo nípa Jésù Kristi títí láéláé àmín. Ah,